لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فيا عباد الله اتقوا الله تعالى وكونوا مع الصادقين واعلموا أن سنة النبي صلى الله عليه وسلم تبين القرآن وهي المصدر الثاني الذي اتفق عليه المسلمون واتفقوا أن الصحيح البخاري أصح الكتب بعد القرآن أما حبيب الله آدم عليه السلام سلك نعم. أكبر الكتب بعد كتاب الله سبحان الله فالعياذ من ذلك عباد الله ومما قال حبيب الله هاجم الهلوري عن البخاري قال أن البخاري قال في كتابه أن صلاة الصبح أربع عباد الله فهل وجدتم أهدا من أهل السنة والجماعة أي من المسلمين صلى صلاة الصبح أربعة واستدال هذا الرجل في ذلك تلك الحديث وإليكم ذلك الحديث أن عبد الله بن مالك ابن بحينة أن رسول الله صلى الله عليه وسلم رأى رجلا وقد عقمت الصلاة يصلي ركعتين فلما انصرف رسول الله صلى الله عليه وسلم لاحق به الناس فقال له رسول الله صلى الله عليه وسلم أحسبها أربعة أحسبها أربعة عباد الله وهذا دليله انظر الذي يدعي العلم وهذا ليس شبهة بل هو الجهل وراد على ذلك أولا أن البخاري لم يقصد ذلك بل ولم يكتب ذلك في صحيحه ولكن حبيب الله هذا عليه اللوم لا يتعلم النحو ولا يفهمه لأنه جعل المبتدا والخبر مقام مفعول به أو مقال مقام مفعول به والحال لأن البخاري كتب في صائحه الصبح أربع الصبح أربع وقرأ حبيب الله آدم علي لوري الصبح أربع ونفق بينهما ومن أراد أن يعرف ما قصد البخاري ليقرأ عنوانه أولا لأن البخاري بوب هذا الحديث بعنوان باب إذا أقمت الصلاة فلا صلاة إلا المكتوبة عباد الله ومن أراد أن يفهم هذا الحديث فليقرأ تلك الحديث عند مسلم وأبي داود وهذا الحديث عند مسلم وأبي داود إذا أقمت الصلاة أي إذا أقمت الصلاة الصبح فراها رسول الله صلى الله عليه وسلم رجلا يصلي والمؤذن يقيم الصلاة فقال رسول الله صلى الله عليه وسلم أتصلي الصبح أربع عباد الله لا شبهة بهذا الحديث بل أن حبيب الله آدم هليلون هو الذي لا يعلم علم النهو هو الذي فهم ذلك نفسه هذا وقف الله أبا عليكم كي الله أولا جنجة الله وما بقى نبوة محمد sallallahu alayhi wa sallam ẹ̀yin ẹrú sí ọlọ́run ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ọba gbogbo ń tá a bá fẹ́ sọ ẹ jẹ́ ká máa fi ìbẹ̀rù ọlọ́run ọba ká máa fi sọ ọ́ gbogbo ń tá a bá fẹ́ gbọ́ ẹ jẹ́ máa fi ìbẹ̀rù ọlọ́run ọba ká máa fi gbọ́ gbogbo ń tá a bá fẹ́ sọ àbí n tá a bá gbọ́ ẹja gbé sórí òṣùwọ̀n tí Islam tó máa fi ń wọn nǹkan òṣùwọ̀n tí Islam gbé fún wa tó ní ká máa fi ń nǹkan kí ló sùnwọ̀n náà kìí ṣe pẹ́rẹ́ bí o kìí ṣe scale alikitab wa sunna gbogbo ń tábà sọ gbogbo ń tábà sí láyé ká máa gbé lérí òṣùwọ̀n méjèèjì yìí ntí anabi sallallahu alayhi wa sallam tó fọwọ́ gbáyà fún wa nù anabi fọwọ́ gbáyà púpọ̀ alikitaabu wa sunna ó fọwọ́ gbáyà torí pé ọlọ́wọ́ bá ti bá sàdéhùn nítorí ká anabi lè fọwọ́ gbáyà nù ọlọ́run ti bá anabi sàdéhùn àwọn kan bẹ tí ì ṣe fáwọn aṣíwájú oríṣi fún wọn inú tọ́lọ́wọ́n ọba ò ṣe kọjá lọ́nà ànábì ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba ò dáàbò bo àwọn tíra àwọn sẹ́yìn fún wọn. gbogbo ọba wọn bá sọ̀kalẹ̀ fún wa gbogbo anabi tó kọjá lọ látẹ̀rí ànábì ni nuhu ni ibrahim ismail isa musa ayub gbogbo àwọn ànábì pátápátá ọba òbá wọn dáàbò bó tí àwọn ikú wọn. sàdéhùn ó ní wọ ìyìnbọn dá o òfin láyé rẹ lójú ayé rẹ ìbọn dábòbò kọ́ bá sí máa dábòbò òun lójú kánẹ́bí lè fọwọ́ ẹ̀ gáyà tààrà púpí kó ọmọ ẹ̀yìn bí ìbá sí mọ́ bí ìbá sí mọ́ nǹkan méjì ló kù tí mo fi kalẹ̀ fún yín nǹkan méjì ń ó dún nípò mi ni bẹ́ẹ̀ tí mo wá ń bá mi nígbà tí mo wà láyé nǹkan méjì lẹ́ẹ̀ máa sẹ́yìn lọ torí pé ọlọ́run ọba sọ pé yá ayọ́ alladhina amanu la tuqaddimu bayna yadayi llahi war rasul. gbogbo ntẹ́ bá ti láyé ẹ má síwájú ọlọ́run àtànábì sí gbogbo ntẹ́ bá ti láyé ẹ wádìí kí lọ́lọ́run sọ ń pa ẹ̀ kí lànábì sọ ń pa ẹ̀ kẹ́tọ́ sí ni. يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهر bánabi bá sọ̀rọ̀ tán ẹwù àmọ̀dájú ẹwù tán ti fànàbí fọkànbalẹ̀ bánabi bá sọ̀rọ̀ kalẹ̀ tán kọ́dà lẹ́yìn ayé rẹ̀ tó bá sọ̀rọ̀ kalẹ̀ ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ mí le anábì ni mo fi nǹkan méjì kalẹ̀ fún yín ẹ ní sọnù lẹ́yìn lẹ́ńtẹ̀dù lùbáàdì mẹ́ta máa sẹ́kùn bíi mà ẹ ní sọnù ẹ ní sọ̀fọ̀ wàhálà oníbáyín pẹ̀lú mọ́jẹ̀mú ni ó máa yẹ máa ṣàlùfíyà ni mọ́jẹ̀mú ni pé

fasayara ikhtilafan kathira yóò padà rí yapa tí ó pọ̀ ní ẹ̀sìn yìí fa alaykum bi sunnati níjọ́ ẹ bá ti rí yapa súnà mi lẹ́ máa ṣe ọlọ́run bá anabi sàdéhùn ló fi nífọ̀kàbalẹ̀ lórí ẹ̀ láti jọ́n tó fi dòní ọlọ́run sọ fún anabi. jama ẹ máa dúró pẹ̀lú àwọn tó bá bẹ̀rù ọlọ́run ọba wa kunu ma'a sadiqin bẹ́ẹ̀ bá báyàn ṣe olódodo ni ẹ bá ṣe àwọn tí wọ́n ń sọ̀rọ̀ gidi lẹ́nu gbogbo ọ̀rọ̀ wọn kọ́lá Allahu kọ́lá Rasulu ni. bẹ́ẹ̀ bá bá yẹn rìn àwọn tí wọ́n bá ń lélẹ̀ yìí jàmá mùsùlùmí gbogbo mùsùlùmí ayé pátá lẹ́yìn ikú anẹ́gbà Muhammad tó fi dòní náà fẹnu kò ní gbogbo ayé gbogbo àwọn mùsùlùmí ni o lásìkò kọ̀ọ̀kan àwọn àfa kọ̀ọ̀kan táwọn àsìkò nífẹ̀ẹ́ bíbalẹ̀ lélẹ́rí tí àfa làwọn eléyìí ń pa ẹ̀sìn wọ́n nífẹ̀ẹ́ nukù ní gbogbo àsìkò kọ̀ọ̀kan tó fi dòní. ṣe asọ́hùn kitab ba'da kitabillah sọ̀híbù bukhari lẹ́yìn alukuhani karim rírà tó tún lálàáfíà jù tó tẹ̀lé alukuhani sọ̀híbù bukhari ni kò sí àfáà tí òfin sàn lù Sheikh Adam àwọn náà sọ. òun ló fi jẹ́ pé ní nǹkan bí ọdún mẹ́wàá sẹ́yìn ẹnìkan sọ̀rọ̀ kan nínú kíláàsì yàrá akẹ́kọ̀ọ́ ló ti sọ. òun ní afọ́ kutub ba'da al-Qur'an al onímọ̀ àtàní fún òtakò Bukhari bá òun gbà Buhari ńlá làáfíà àmọ́ lọ́dọ̀ tó ń wọ́n mú àtọ́ ló lálàáfíà jù kí sọ̀hí buhari tó dé ọ̀rọ̀ tó lálàáfíà jù nínú àwọn àdìsí tán kójọ mú àtọ́ ni lẹ́yìn ìgbà tí buhari dé wọ́n tún wá gbogbo àwọn àfáàyè fún afẹnukù pátápátá pé buhari ni ẹnìyẹn sọ́njọ́ náà ó bẹ èsì rẹ̀ dáàrú kìtàbí wàásù náà ọba tọ́lágbẹ́rú olófin lẹ́sìnjọ́ náà ó kọ́ sí tírà kí ń bẹ dòní àníṣẹ́ dáyédáyé ni. bákan náà gbogbo adájẹ́ mùsùlùmí a nífẹ̀ẹ́nukò látànádò ní pé ibùsẹ́rí àwa mùsùlùmí ibi táwọn sẹ́rí ọ̀rọ̀ wa sí ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ alámọ̀rí ayé wa méjì náà ni nípìnlẹ̀ wọn tẹnu kò lélẹ́rí. àkọ́kọ́ náà alukuhan ẹlẹ́ẹ̀kejì ní sunna ọlọ́run ọba bánẹ́bí ṣe ń dá rẹ ti wá lọ síbẹ̀ lọ́lọ́ náà ń dá rẹ ti wá lọ síbẹ̀ tó bá yẹ pé ìfẹ́ bíbalẹ̀ ò sí fún ọlọ́run bá lè látọ̀dọ̀ ọlọ́run ọba ni ọlọ́run tún ní sọ bẹ́ẹ̀ pé àwọn yóò padà fẹnu kò lórí síyà tó lọ́láàfíà wọ́n fẹnu kò lórí ẹ̀ ọlọ́run ní sọ. yà yọ ẹlẹ́bí náà amẹ́nu ọlọ́run mo pè iṣẹ́ ní imani àti ọlọ́à ẹ láti ọlọ́run wọ́n tẹ̀ láti ànábì wọ̀húnú amúrí minkum àtàwọn àfáànù yín ẹ̀tẹ̀lé tí wọn náà wà ìntànà záàtò fi ṣe yìí àmọ́jọ́ táwọn àfáà yín àtẹ̀yìn náà bẹ́ẹ̀ bá ń ṣe fàǹfà lérí ọ̀rọ̀ ẹ̀kan fi ṣe yìí yálà ọ̀rọ̀ ẹ̀sìn ni fi ṣe yìí ọ̀rọ̀ alámọ̀rí ayé ni fárú dùúhù ìlọ̀lọ́ fárú rọ̀súù ń ṣe fàǹfà lérí ni ẹ̀ṣẹ́rí ẹ̀ padà lọ́sọ́dọ̀ ọlọ́ lọ́sọ́dọ̀ in kuntum tu'minuna billahi wal yawmil akhir ọlọ́run sọ bẹ́ẹ̀ tẹ bá gbọ́ lọ́n gbọ́ ló sọ ọlọ́run fọkàn balẹ̀ pé ìwọ̀kú òní wọ Al-Qur'ani àti hadith ti sọ bẹ́ẹ̀ gbogbo àwọn mùsùlùmí ayé láfẹ́ ló kù bẹ́ẹ̀ jama àti kò lérí ọ̀rọ̀ arákùnrin yìí mọ́ àfi tá a bá gbogbo àwọn ibi tó ti dọ̀kan àwọn èèyàn lọ́kọ̀ọ̀kan kórókòrò sọ̀rọ̀ gidi táwa fi àìmọ̀kan rẹ̀ káfi hayé ẹni tó ní mọ̀mú Bukhari ò gbọ́lába kí yẹn sọ bẹ́ẹ̀ láyé ẹ wá wẹ̀yìn tó gbọ́lába wa. gbogbo bàtà tí ń sọ̀rọ̀ yìí là ń fún wa ní tọ́ka wọ́n lọ́wọ́ báyìí lọ́wọ́ báyìí lára àwọn tí àbídù fi rinlẹ̀ nínú Bukhari tó fi ní Bukhari ńkọ́ kéèké aṣọ òkútùbí kọ́dà ó sọ̀rọ̀ ó ní tíra tó burú dù wàláyé àbídù sọ bẹ́ẹ̀ tíra tó burú dù lẹ́yìn Qur'an sọ ẹwu àmì èdè sọ àdìbò mi èdè sọ bó ṣe sọ èdè yìí tó bá yẹ pé àwọn alùsùnà wọn ò ní ìsọf wọ́n máa ń fẹ́ gbẹ̀yàn mọ́ lójijì ni pé ṣàjá gbámú kẹ́ni pé ẹ̀ ti ṣe mistake kí wọ́n gbámú ibi mistake rẹ̀ ni wàláì wọ́n tún sọ̀rọ̀ ní bob àdìbò lọ́rùn àmọ́ alùsùnà ọ̀rọ̀ wọn ìsọf ni kò gbèrò rẹ̀ èdè ni ò máa sọ afbahu kutub sídà tó burú jù báàdà kìtàbí ńlá lẹ́yìn kùránì tó bú fún náà tó burú ìyẹn tó gbà pé kùránì ló burú jù èyí tó tẹ̀lé oníkíni yìí àìmí èdè sọ ni wọn ní buhari ògbọ́n lábáwá ó mà ṣe o subhanallah nítorí sọnù e, bó ṣe sọ́ọ̀tẹ̀ language unit lóde lábáwá ni tó dùn mọ̀ ẹ̀mọ́mọ́ yín táwọn aláìmọ̀ kan pariwo lẹ́yìn rẹ̀ subhanallah kíra tó burú jù lẹ́yìn kùránì tó burú jù buhari ni kùránì ló burú jù buhari tẹ̀lé èdè tó sọ àmọ́ tó gbà lérò kan àìmé èdè sọ ni. ó ní bẹ́nu Bukhari pé àṣùbà rákà ní pàǹdàbí sọ bẹ́ẹ̀. ó ní ara tí Buhari sọ síbẹ̀ nù ó ní àṣùbà mẹ́rin ni ẹ wá ní ẹ wá ní kí n dákẹ́ bí eléyìí èmi fẹ́ sàfọ̀ mẹ́sìn yìí ni wọ́n fẹ́ sàmọ́ àfọ̀fẹ́ dàrú. ìbéèrè àkọ́kọ́ láti gbọ́ bí wọ́n ti ń gbọ́ wà sí láyé rí ìwọ gbọ́ alùsúnà kan kó ṣe wà sí ẹ̀ ṣe kọ́ra ń dẹnu bukọ́rí ìwọ alùsúnà kan àbí mùsùlùmí kan kó kírun àsùbá mẹ́rin kò sẹ́ni tó lágbọ́ yìí láyé rí fáwọn ṣíà nìkan kẹfún wọn sọ ẹntẹnu láti jò ní ìlànà ṣíà tó gbélé ọ̀rọ̀ àwọn ṣíà ní fọtọkọ́dù wa fún wa ní ṣe ń kà ìgbà tẹ́mi ṣe àwọn ìwádìí mo gbìyànjú àtẹ̀tí wá àfa kan kọ́dà bó ṣe àfa sufi tó na tẹ̀ su láwọn tí máa ń ṣe ṣáríhù hadith àwọn tí wọ́n máa ń tú àwọn hadith ààrẹ nìkan kan tó tú pé mẹ́rin tó tú hadith yìí bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kejì àtúnwá bọ́ sórí íńtánẹ́ẹ̀tì àtúnwá wádìí awárí tí ààrẹ tó sọ àfi ṣíà ẹnìkan ṣoṣo ó sì sọ ṣíà ìgbà tó ń fẹ́ rìpítì ẹ̀ tó ń fẹ́ rìpítì tó ń fẹ́ kọ́ntì ẹ̀ ó ní ismail fáńkúrú nàbí yakun alibukori bóyá sọ́nù ó ní ẹ̀ẹ́tún wo ànábì yín ti ń jẹ́ bukhari nasaba ila rasulullahi sallallahu alaihi wasallam ó sàfitì ọ̀rọ̀ tá a fẹ́ sọ ìtọ́jà ní muhammad ó lánàbì sọ pé salatu subh arba'a rọkàt wàláì ṣíyà ló sọ bẹ́ẹ̀ wàláì ràzí wọn lọ wádìí rẹ ọ nílẹ nìkan tó sọ kódà amadiya ò sọ bẹ́ẹ̀ ṣíyà nìkan ló sọ bẹ́ẹ̀ lójú sọ pé ìlànà tí habibu ń rìn fẹ́ ọ̀rọ̀ àwọn tí wọ́n ń kàbá mùsùlùmí ọ̀rọ̀ àwa ṣíyà ni ó fẹ́ sọ wá di ṣíyà ni. àmọ́ ta kọ́ dìkìlì ara rẹ má rú jùmọ̀ má sábà mọ́ kọ́ ọmọ ibi tó bá pọ̀ sí ìsìlámù yìí mọ́ sílẹ̀. táwọn pọ̀ ṣe mọ́ àmì máa dọ́gbọ́n mọ́ sí ìṣẹ̀tẹ́mọ̀ mọ́ sí ọmọ bẹ́ẹ̀ ṣe jámọ́ mọ́ fọjú ọ̀pọ̀ àmọ́ àdéhùn ọlọ́run bá ní bẹ́ẹ̀ bá ti ń tú bẹ́ẹ̀ bá ti ń tè é ọlọ́run àwọn tí wọ́n kalẹ̀ jẹ́ bó ṣe tú kẹ́lẹ́ èmi ò ní tú lákọ̀ọ́kọ́ tó fẹ́ ka yìí èmi ò ní tú bó ti yẹ kí n tú àbí báwọn àfa ẹ̀sìn ti tú ikọ̀ tú bí Habibu ti tú ìwọ tí wọn lọ bá wa mọ kéwú wa gbọ́ bẹ́ẹ̀ bọba ní kò rí bẹ́ẹ̀ tó wá rí mi àáfọn kí n ṣètò tóbi báyìí wọn sì gbọ́. ó láti tù náà ó gbé láti ìsìn náà ó ti yẹ kó gbé

lẹ́yìn ìgbà tí wọ́n gbẹ̀rún dúró tí wọ́n ti ń kírun òun wá ń wọlé níṣì ń ń sallallahu alayhi wa sallam. Nígbà táwọn ẹbí wa kírun tán, láhàtà náà láhàtà bí iná. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní kùn pẹ̀lú arákùnrin yìí. bó ti kánú asubuha aruba asubuha aruba bájú bó ti kánú. Asubuha asubuha merin. mẹ́rin lọ́dọ̀ asuba ti di mẹ́rin asuba ti di mẹ́rin bó ti kánú. la subhanallah inna lillahi wa inna ilayhi raji'un. irú kéwù òlélẹ́yìn. àkọ́kọ́ àlàyé lórí ẹlẹ́lẹ́yìí eléyìí wọn ò lágbára púpọ̀ bí yẹn bá mọ kéwù ti dá yìí ló ti yé. àṣùbùhà pẹ̀lú alifu àná ìtú tí àbíbu tu ìtú muftada àti kábàrù ni àṣùbà mẹ́rin ni àṣùbà mẹ́rin ni ìtúrútàdá àtàbárù yẹn ìbéèrè táwa béèrè ni pé ṣé múbùtàdá tí máa ń gba násìbù lọ́wọ́ bẹ̀rẹ̀ kí ló fún násìbù tó fi di àṣubùhà tó fi di àṣubùhù ẹ̀kejì kan ló jẹ́ múbùtàdá tó bá jẹ́ múbùtàdá lọ́fẹ́ tún ni yóò jẹ́ àṣubùhù àrùbẹ̀rù múbùtàdá ọgbà rọ́pùrù tábàlù lọ́sẹ̀ kí ni yìí gbà rọ́pùrù kéwù nù ìtúró ìtúná nù à ń gbàtẹ́ pé gbogbo àtàjò kó ti náà wọ́n sì ní nílùú afọ́jú olójú kan eléyìí ò tẹ̀ lójú kan náà ẹgbẹ́ kò sẹ́ni tó ní mọ̀ ń bari òmò kéwu lélẹ́yìí ẹni tó ní mọ̀ ń gbàgbà mọ̀ ń bùkọ́rí ògbọ́lọ́ba lélẹ́yìí ìlú lábàwọ̀ lélẹ́yìí ẹ wo túmọ̀ rẹ̀ àṣùbù àrùbà àṣùbà mẹ́rin ni irú kéwu ọ̀nà kò ní tùmọ̀ létí ẹtí ń bẹ́ẹ̀ nu sọ ìbò kọ́rí kele lè jama ìtumọ̀ rẹ̀ lè jama. ìtẹ́rí Imam sọ ìbò kọ́rí kèé sàwọn ọmọ kékèké kéwù náà gbé kalẹ̀ fún kèé ṣe kọ́fẹ̀ bẹ́ẹ̀ kéwù kọ́ ti bọ́ọ̀lù bùkárí kọ́ máa ka kéwù kọ́ irú rẹ̀ kọ́ o àwọn àdìsí tí wọ́n ń lọ́ọ́ fún báwọn ni èyí ni wọ́n gbé kalẹ̀ fáwọn ọmọ kékèké irú àwọn àbíbù yìí sẹ́gbẹ́ kalẹ̀ fún wọn nù torí pé bí wọ́n ṣe kọ bùkárí ó dààmú làákàyè rẹ̀ wọ́n kọ́ ìgbà tó kọ alif tẹ́bí asub alif ló bẹ̀rẹ̀ rẹ̀ ara alif ni wọ́n wá fi kẹ̀kẹ́ sí lókè owó ọba ìdí ẹ̀ kò jọ fatia tẹ́ ẹ bá ti irú àmì òní ìtumọ̀ rẹ̀ ni pé alif méjì ló wà mẹ́ irú ẹ̀ ló wà bí Adam ẹ bá ti kọ́ Adam ẹlọ wá dáwọn Qur'an ẹ̀ẹ́sẹ̀ lórí alifu ni wọ́n ara fi gíndọ̀bí pátí àti ìbọ̀t kò tọ́ òun lọ́dí ẹ̀bá yìí mẹ́tì ni ìtumọ̀ rẹ̀ ni pé ara alifu méjì ni alifu àkọ́kọ́ istifham ni question ni wọ́n wá jọ yẹn papọ̀ torí káwọn àwọn àgbáyé kéwú náà ń jọ mọ́ta Bukhari wọ́n wọ́n pé asúpẹ́ yóò ti kanu ẹ̀ níta pé asúbùhà ẹ̀ níta bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe pé a kan náà méjìlẹ̀ pé sọ ni pé sásùbà di mẹ́rin ni arákùnrin yìí di mẹ́rin ni a arùbà kìí ti asúbùhà ẹ lọ sókè ókè kí ló rẹ́ta tó bá mi sábà pawọ́ nítorí òsì ní hadithi kálọ̀ tó ẹni sáwọn sọlẹ̀ yìí àkọ́kọ́ ni pé ǹjẹ́ Bukhari gẹ́gẹ́ fúnra ẹ̀yà lọ́bẹ̀ òní ǹjẹ́ èròǹgbà Bukhari ni pé ìtumọ̀fẹ́ ìtumọ̀fẹ́ sọ́ndì hadithi ni pé kọ́dà àtúbà mẹ́rin ni táwọn àfa àtúnà ara bọ́ọ̀bù là kò rí bẹ́ẹ̀ mo sọ́njọ́ ní gbogbo àní sọ bẹ́ẹ̀ bá fẹ́ gbọ́ Bukhari yé tí ò bá fi tọ́pìkì sórí àdìsọ kan ẹ̀ ní gbọ́ yé nínú tí ajá máa mọ ìrọ́ngbẹ́ ẹni tó kọ nǹkan headline tó bá fún fọ́lọ̀ bá lu èbó mi headline tó ti fún ni yóò jẹ gbàgbọ́ yẹ pé ìtẹ́nì ah, yìí ń sọ lélẹ́yìn ìtẹ́ máa wà mí hadithi rẹ̀ nìyẹn báàbù tí Bukhari ti kéde yìí ti pé báàbù ìta fẹ́ sọ yà ni pé ìdá ókè má ti sọ̀lá tó má ti gé wọn ọ̀ràn yẹn sábà ti gbé dìde láti ṣe nǹkan náà fàlẹ́sọ̀ láàtà ẹ̀ tó gbọ́rọ̀ kúrò nínú o illa al-maktuba àfihàn tó bá jẹ́ ọ̀ràn èèyàn tó wọ́n ń kí lọ́wọ́ ní kẹ́ máa fi ẹ̀dùnà ìbùkọ́rí nù ló wà wọ́n mú hadith lábẹ́ rẹ̀ arákùnrin wá wọlé hadith ní wọ́n ká ìbọ̀tẹ̀ káka gbàtà arákùnrin yìí wọlé wọ́n ti ṣe ìkọ́mà gbàtà ṣe ìkọ́mà òun bá bọ́ sẹ́ òun fẹ́ sáré kí rákà kálífájírì òun fẹ́ sáré kí. àníbi sọ fún wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kìí ṣe bẹ́ẹ̀ ní sọ àníbi sọ fún wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé tí wọ́n bá ti ṣe ìkọ́mọ ẹ̀ gbọ́dọ̀ kírun mi mọ́. ìtí Buhari kọ yìí àdìsù ni nítorí fi ṣe ẹ̀dá gẹ́gẹ́ àdìsù táná bíi ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni pé tí wọ́n bá ti gbẹ̀rún dìde ẹ̀ gbọ́dọ̀ kírun mi mọ́ àfọ̀rọ̀ yẹn. òní Buhari ṣe tọ́pìkì tẹ̀ntẹ́ mistake tẹ̀lé yìí ṣe nìyẹn arákùnrin wa kí méjì ìgbà tó kí méjì tán ó sì wá jọyìn wọn ó sì wá jọyìn wọn láti kí méjì ẹ sá lọ pé tó bá ti gbẹ̀rù dìde àgbọ̀rọ̀ pírun míì mọ́ àfi ìrún ọ̀ràn èèyàn ó sì mọ̀ pé ìrún ọ̀ràn èèyàn lọkùnrin nì pẹ̀lú tálẹ́bí ti sọ ní ìrún ọ̀ràn bẹ́ẹ̀ kó máa kí kò yẹ kó kí lẹ́bí làmá lànàbí wa lọ bá gbàdá èèyàn tó ń kùn àdébìnrin kí ló ṣe yọ sátù bá tó wá di mẹ́rin ni sátù bá tó wá di mẹ́rin ni eléyìí istifhamu ni istifhamu ìbéèrè tí ò nídìí ẹ̀sìn ni nkari ni wọ́n ń ẹ̀ istifhamu ni nkari ah, kí ni a ń fi ọ́ sí ọ̀rọ̀ agbẹnu ọ̀rọ̀ agbẹ ọ̀rọ̀ afi kí ni ọlọ́mọ ti ń ah, fi sin abọ́kù fi pa pẹ̀tẹ́ bí ó ẹ̀sìn. ìgbà títí ń pa pẹ̀kẹ̀tẹ̀ ló omi tí àbó ti gbé lọ́wọ́ tí ó dàbí pẹ̀kẹ̀tẹ̀ sọ́wọ́ fi omi tá a fi ti bọ́ kù ọ̀hún fi pa pẹ̀kẹ̀ bí sọ́ni nìkan fẹ́ méjì irú bẹ́ẹ̀ sáré bíbí èlò arákùnrin ní ìjọba tí a sùn bá a tún di mẹ́rin ni pé tí a sùn bá a wá ìdá eléwé ṣe kéwù kankan kò tẹ̀ ẹ́ ṣe kéwù kò ní ṣe kéwù pé báwọn ni àkọ́kọ́ nù gbogbo àlámà ń sọ fún wa kéèyàn tó jẹ́ àfa tí ó sáyà gbangba fún ẹ máa bọ̀ wá béèrè béèrè ẹ̀sìn lọ́wọ́ mi. a kéèyàn kò rọrùn èmi náà di mufti ẹ máa bọ̀ kò rọrùn mufti olóṣèlú làwọn ti ń lẹ̀ yìí mufti nílùú yìí kò sí. àní wọ́n bí ìmọ̀ Muhammad wọ́n ní ìgẹ́ tó bá háàdì sí thirty thousand tó lè jẹ́ àfa àgbà nílùú tí ó bẹ máa béèrè tó bá wù yín mọ́ Muhammad ní kò tó bẹ́ẹ̀ thirty thousand hadith kì í ṣe thirty bá kìí ṣe three thousand thirty thousand ó ní láyéláyé kò rọrùn fifty thousand kọ́ láyéláyé kò rọrùn bẹ́ẹ̀ wọ́n á ní seventy thousand kọ́ bẹ́ẹ̀ bá wá rí mọ́ ẹ̀fẹ̀ gẹ̀rẹ́ àmọ́ wọn sọ wọ́n pé àdìsẹ́ ọ̀kan kátólẹ́ni tó mọ̀ látàjò kó yí ọ̀nà ẹ̀jẹ̀ ti àdìsẹ́ ọ̀kan mọ́ni fún yín bọ́sí máa ń ká ní ẹ̀sìn náà bìyẹn ní Imam Ahmadu sọ lẹ́yìn kí ló fà tó fi sọ bẹ́ẹ̀ ọ̀rí àdìsù mi àdìsí ní ń bẹ tó sì ti sọ̀rọ̀ mí tó ń sàlàyé àdìsí wọn ni rẹ tó kéwú tó wá rí pé wá ka àdìsí pé ayé tọ̀ lóru ni wọ́n ń lu ọmọdé tọ̀ lóru ó wá ṣe fún akílẹ̀ ń lu sí ibọ̀dá akílẹ̀ ń lu sí ẹni tó tọ̀ ọmọ òun ló kan ó ní gbogbo ẹni tó bá sọ fún yín pé ẹ wo hadith yẹn ẹ wo gbogbo ẹni tó bá sọ fún yín pé ànábì tọ̀ lóòrò rí falẹ́ àtúnṣọ ẹ gbọ́dọ̀ àyíṣà ló sọ bẹ́ẹ̀ ẹni máa sọ fún káàdì ànábì tọ̀ lóòrò rí àtúnṣọ ẹ má gbàgbọ́ Yaman òun níjọ́ Muhammad ń tọ̀ sínú yanrìn ìsàlámù a ní mo ta Aisha tó bá yẹ pé nǹkan ti Aisha nǹkan tá nàbí yẹn ṣe níta ni kánú lónìí kan tí máa ń ṣe a mo ta Aisha àmọ́bí ànábì máa ń tọ̀ ń ta níṣẹ́ kí ni yìí ń sì máa ń tọ̀ ń lé ń tọ̀ lé o ẹ wàláì àdìkáyàn torí wọ́n kàn án kọ́ọ̀tì ẹ̀ ni wọ́n ti mọ̀ ẹ̀kọ́ kọ́ọ̀tì nísìnyí wọ́n kàn án kọ́ọ̀tì ní kọ́ọ̀tì ọ̀la nàbí ń tọ̀ lé. àwọn nǹkan tí máa ń sẹ́nu lé kálò nìkan ni ànígbà tẹ̀lé òyìnbó ma àmàlẹ́bí àmà kan ta ẹ wàá mọ́ta ni wùdóyèbà tàbí tọ̀hún sọ́hìbù sírùrì nàbí sallallahu alaihi wasallam nínú àwọn sọ̀hábà ẹni tó máa ti rí ànẹ́bí jù wùdóyèbà gbogbo bí wọ́n lọ ìmọ̀ tẹ̀lé lọ́lẹ̀ ó wá lánàbí ń tọ̀ kọ́dà tó sàlẹ̀ fún wa ń tọ̀ sínú yẹrin yẹrin tó wí òní ìdẹ́pẹ́ yẹrin tí ń tọ̀ sí òní kò lè gé títọ́ máa ta sí

bánàbí sọnù àwọn ni sọ́ọ̀mà kí ìrun àṣùbà sọ́ọ̀mà kí ni mẹ́rin níbi àwọn aṣọ́bà ni àwọn bàtí bùkọ́ tiẹ̀ wọ́n ní àṣubuha arúgbà tí màá bẹ́ẹ̀ ṣe ìrọ́bù rẹ̀ kò ṣeé ṣe láti òní àmọ́ pé àwọn ọ̀rọ̀ kan ti parẹ́ lẹ́yìn àwọn ọ̀rọ̀ kan ti parẹ́ lẹ́yìn abiola ọba wọ́n sàfún wa ní àgbọ́yé nítorí lẹ́yìn ẹ̀dá kan tó ní mọ́ bọ́ wá yóò gbọ́ o kò gbọ́lábá wa ẹ wá àwọn tán gbọ́lábá so àwọn eléyìí ò mọ kẹkẹ nu náhù kọlọba kó ṣe àlékún ìtọ́sọ́nà kó bá ṣe fún wa so kò sínú sọ ibùkọ́rí àwa ń sọ báyìí pé ànẹ́bí sẹ́sọ̀ ibùkọ́rí sọ pé ànẹ́bí ní ìrun àṣùbà mẹ́rin ni ẹni tó ka kéwù yẹn ni òye òun ni òun mọ tí wọ́n ń wí question kọ́dà inú bùkọ́rí wọ́n tún wá fi wọ́n tún wá ṣe ti àwọn taláìmọ̀ kan tún wá ṣe kalẹ̀ wọ́n fi sign question mark wọ́n á fi àyè question mark wọ́n á ju rẹ̀ tó o bá tẹ ẹ̀rí alif tó parẹ́ ọ̀ rí question mark tó bá fẹ́ tu ìtú question lọ́ọ̀kì ọ̀ tún question ọ̀ ní tún tu mubtada wal khabar ọgbà náà àṣùbà mẹ́rin ni ó àṣùbà mẹ́rin ni ó anábì yúbà ọ̀lẹ́kì sọ̀rọ̀ ìntánẹ́bì sọ ni pé àtúsọ́lì ṣubha àrùbà àwọn àtúnṣọ́lì ṣubúhàgbà etí Bukhari kàsáfà nìyẹn tọ́lọ́tà wà ní Bukhari nìyẹn àṣubúhà arùbà ṣé ìrun àṣùbà fọ́ọ̀mù wa ti ní mẹ́rin ni ìgbà tá a gbọ́ fún iṣẹ́ ìtẹ́lẹ̀ pé ìdá ó fi mẹ́tì sọ̀lá tó máa ti dé irun dúró bàlẹ́ sọ̀lá àtà ẹ̀ tó gbọ́rọ̀ kírun mi mọ́ ìlànà al-maktuba àfọ̀rọ̀ yẹn ni ọ̀wọ́n di làwọn àṣekọ́mọ̀ wọn á kírun tí wọ́n fẹ́ sọ méjì yìí di ọ̀nìyàn ni kó wá pápọ̀ méjì sí táwọn kí kó ajẹ́ mẹ́rin nítàlẹ́bí ń sọ nìyẹn so headline Bukhari àtàwọn afẹ́kọ̀ọ́ kan níjẹ́ máa gbọ́ tí wọ́n ń sọ yé kékeré máa wá mú okùn ẹ̀ máa sọ sí wọn lẹ́sẹ̀ títí wọn sọ ẹ̀ máa wá ni wọ́n sọ wa sallallahu ala wa sallam. والسلام على رسول والعالي أداب آه، إكي أولون أولي أجل جيت أولون مباء النبوة محمد صلى الله عليه وسلم إني خطبة لا قفتي في فوقها أنسي علي لوري أوروتي حبيب الله هادم الإلوري قصة pé ara ti Bukhari tí ó fi jẹ́ tírà tó yẹ ká mùsùlùmí agbára lé ó sọ pé nínú tírà rẹ̀ ó ní ìrun àṣùbà ànábì ní rákà mẹ́rin ni àwa fi àlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ tí ntánẹ́bì ń sọ kọ́ o ntánẹ́bì sọ fún arákùnrin pé sọ́mà wa tún kí ìrun àṣùbà sọ́mà kì ní mẹ́rin níbí lẹ́yìn gbàtà ti ṣe ìkọ́ ọ̀mà tán tọ́sùmọ̀ fún ọmọ ti ṣe ìkọ́ ọ̀mà a sọ pé a ti sọ fún tẹ́lẹ̀ pé ẹ gbọ́dọ̀ máa kírun míì má lẹ́yìn bàtà wá sí kọ́mà àti ọ̀ràn yẹn tí ó wá fún méjì òní tí ó máa jẹ́ ọ̀ràn yẹn náà ni tí n tí anabi sallallahu alaihi wasallam ti ń sọ lórí jama. náà jama à ń kíra wa ìyàkúkalẹ̀ máa ọdún iléyà ọdún dín náà nù ọlọ́run ọba ọba àlekè ọlá wọ́n kà aláyàtọ̀ láàfíà èyí tí yàrá àǹfààní àti sọ fún wa lónìí nípa ìmúra de ọdún yìí àkọ́kọ́ gbogbo àni ká lẹ́ni ká lánì àpapẹ̀rẹ̀ a ti máa sọ ti pẹ́ torí ẹni tó wà ń bẹ̀ anabi sallallahu wa sallam ó ní kò ṣiṣẹ́ dáadáa tíyan lè ṣe nínú ọjọ́ nínú ọdún tí wọ́n pa ẹran ọdún tó tó kíyàn pa ẹran kò sí iṣẹ́ wọn tó ń tó délé ẹni kọ̀ọ̀kan wa ká gbìyànjú ká pa ẹran Islam wa ti rọrùn torí àwa tálíkà tá à ń lágbára àti ra ẹran torí pé àgbò àwọn àgbò kan ń bẹ àgbò wọn púpọ̀ yóò wọn ju màálù lọ láwọn àwùjọ kan bí àwùjọ ti wà báyìí ní ìbá fẹ́ ra àgbò kan ní sinmi ayé wọn lè kọ́ mú twenty five thousand wa thirty thousand wa fifty thousand wa tálíkà náà ṣe pa ànábì wa fún àwọn tálíkà ó fún aláǹfààní pé ẹyin méje ẹ lè papọ̀ kẹ́ẹ̀dùn méje ẹlẹ papọ̀ ẹ sara yín jọ nulẹ̀ ẹ dì mọ́ màálù ẹ̀yin méje ẹ pa ẹ̀yin ní o gbà ládàá pẹ́ẹ́kẹ́ nìyí ẹ pa ẹran. bákan náà ẹ má palẹ̀yà tó fẹ́ jẹran o ẹ pa tó fẹ́ ṣe ìbáàdà ẹni bá wà lá níyàn kó ó dà níyàn kó o fẹ́ pa ẹran. anabi sallallahu alaihi wasallam ó ní tí ó su ojú ọ̀run tó sorun odòdó lẹ́jà tó bá ti yọ ànábì ni irú ẹni bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ mú nǹkan kan kúrò níbi irun ara rẹ̀ mọ́ àtàwọn ìkànnà ara rẹ̀ kò gbọ́dọ̀ mú kúrò irun eré kò gbọ́dọ̀ mú kọ́dà àwọn arun tí sẹ̀rí agbára láyìíká mú àgbọ̀dọ̀ mú kúrò nígbà tó tún bá ti yọ nísìnyí òun ni twenty three àbí twenty two ìgbà tí o fi di ọjọ́ àlàmísì gbogbo ẹni tó fẹ́ serun pátá tó sì fẹ́ fẹ́ràn gbogbo ẹni tó fẹ́ serun pátá kó ti gẹ̀ẹ́ kó tó di ọjọ́ àlàmísì pàtàkì jùlọ ọjọ́ àlàmísì kó jẹ́ the last day láǹfà fún wa láti kí nìyí láti jẹun iye àjà àlàmísì tí ń bọ̀ yìí so eléyìí ni múra kalẹ̀ di ọdún kó tó di ọjọ́ mẹ́jọ abiola ọba ọba alekiola mọ́sàbà mọ́jọ lọ́wọ́ wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallim subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka الله أكبر الله أكبر أشهد أن